pè ní òkìkí ìgbà wo gan jẹ́ kẹ́kọ̀ọ́ lẹ́gbàá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí tẹ bá rántí bóyá àṣìṣe kan tẹ ṣe tẹ́gbẹ́ tẹ bá rántí ẹ máa bú sẹ́kún àti wípé ta ni ẹni gangan tó sọ nínú iṣẹ́ yìí pé iṣẹ́ tí bọ̀bọ̀ yìí ń ṣe o ó ṣe dáadáa tó jẹ́ ní tó yẹ pé ó encourage yìí pé ó lè ṣe sí dáadáa tí wọ́n máa ṣe lọ bóyá lára àwọn marketers ni o bóyá àwọn directors ni o àbí onítíátà kan ẹ bá mi dáhùn ìbéèrè mi ní ṣókí. Um, iṣẹ́ tí mo ṣe tó tí mo fi bọ́ sí timeline tí mo fi bọ́ sí timeline when it comes to directing job ní fíìmù rado màmú hmm. ṣe rado tán nù màmú ní pé okay I want to be a director so mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ara mi mo dẹ̀ direct fún ara mi fúnra mi rado mo dẹ̀ direct ẹ̀tọ́ mo dẹ̀ ní pé ah fíìmù dẹ̀ dùn mo dẹ̀ láìkẹ́ ẹ̀ but ṣé mo ti pass ṣá ṣé mo lè ṣe ṣá mo wá mu mo dẹ̀ mo lọ bá Níjì Àkànní dòde uncle níjì ló sọ fún mi pé if you want to be a director nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òun ló kọ́ mi most of the theory aspect níwọ̀n bá tí mo mọ̀ then adọ iṣẹ́ ní AK Media for five years so mm. as continuity mo ń train náà so being my boss ìdàrú bá wọn yes sir mo ti padà direct fíìmù ẹyọ kan ẹ wo kí n tó bọ́ sí ìgboro ṣó dàbí kò dà wọ́n dẹ̀ lọ wò wọ́n dẹ̀ sọ wọn fault mi fún mi then wọ́n dẹ̀ sọ mi pé okay you be a better person when it comes to directing but àwọn nǹkan báyìí ló máa wá ṣe nǹkan báyìí ni kò ṣe step by ni go tell you five go follow àwọn kan tí mo fún ẹ Ghana tí mo fún ẹ yìí work on it má dẹ̀ má kí anybody ṣí ẹ lọ́rùn lórí ẹ tó bá yẹ tó táìmù kan máa sọ pé irọ́ báyìí kọ́ báyìí irọ́ ni o follow ẹ o ó máa work fún ẹ ó máa ṣe o so give and take níjà kan ló encourage me. níjà kan ló encourage me okay you can do it just do it that's why tomati ẹ tẹ́ bá kọ̀tún àtúntò pọ̀ ẹ sà ẹ ṣe gan then. Um, ìbéèrè kẹta ni pé ìjọ ti ní ìgbà kan rí tẹ wo mm-hmm. iṣẹ́ kan tẹ ti tẹ bú sẹ́kún gbá Eh, òun náà fẹ́ sọ pé lórí ìyẹn see the truth is um, kò sí báyìí fẹ́ ṣe láàyè olùkọ́ aláṣẹ kọ́ ló máa dà kò sí báyìí fẹ́ ṣe àwọn tó àti olórin ni o àti even àwọn world best footballer gan hmm. ìgbà máa sọ pé um, táìmù wọn ìgbà wọn ò fit àwọn ò ṣe àwọn ò sí ní kíní kan kìnnìkan tó máa lanà tó máa lanà kò sí báyìí fẹ́ ṣe hmm. gbogbo iṣẹ́ tí mo ṣe kọ́ ló dà mi ní sọ iṣẹ́ tí mo ṣe ló dà so hmm. àwọn kọ́ àtọ́kùn mo wá pé ah wow òkìkí okó náà but every mistake tí mo ṣe so far life mi challenge fún mo ti fi ń improve mo fi improve sí ni so. adúgbò lọ́wọ́ Ọlọ́run pé a pè yín ẹ sì dá a lóhùn ó lè gbé tó bá di ìgbà mìíràn tá a bá pè yín ẹ ó jẹ wa. lágbára Ọlọ́run. adúgbò lọ́wọ́ Ọlọ́run ẹ kó o rí i pé a ó fi ètò ìrọ̀ sí ìgbìkan ayé kadókè lọ́hùn à ń bọ̀.